a ti ṣe ìkọlù sí ibùdó tí wọ́n ti ń kórajọ pọ̀ láti ṣe ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra àjọ ọmọ ogun ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sọ báwọn o iléeṣẹ́ ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àwọn ti ṣe ìkọlù bẹ́ẹ̀ ni àwọn ti ju àdó olóró sí ibùba àwọn ọmọ ikọ̀ IPOB tí wọ́n ń gbèrò láti dá orílẹ̀-èdè Biafra kalẹ̀ àwọn ìkọlù tí wọ́n ṣe yìí òun ló wáyé ní ìpínlẹ̀ Imo àti Anambra àwọn ibùba ikọ̀ ọmọ ogun IPOB tó wà ní Imo àti Anambra ni a ti rọ̀jò àdó olóró lé lórí ìkéde náà ni iléeṣẹ́ ọmọ ológun òfurufú orílẹ̀-èdè Nàìjíríà fi síta lẹ́yìn tí wọ́n láwọn ti dojú ìjà kọ ikọ̀ agbésùmọ̀mí IPOB tó ń jà fún ìdásílẹ̀ Biafra àti àwọn igun agbébọn tí wọ́n mọ̀ sí ESN agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun òfurufú Gabriel Gamvat ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lójú òpó ayélujára wọn lọ́jọ́rú gẹ́gẹ́ bó ṣe wí àwọn dojú ìjà kọ àwọn ibùdó ikọ̀ yìí lọ́jọ́ ìṣẹ́gun ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ méjèèjì àwọn ibi tí wọ́n ti ṣe ìkọlù náà ni wọ́n pè lédè òyìnbó wípé identify the location as murder fan ozurungo ní ìpínlẹ̀ anambra ní ìjọba ìbílẹ̀ nwi south local government bẹ́ẹ̀ náà ni ìpínlẹ̀ imo láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ṣáájú làwọn ọmọ ikọ̀ ológun wọn ti kọ́kọ́ kẹ́sùn wípé àwọn ikọ̀ yìí wọ́n ti ń gbìmọ̀ pọ̀ wọ́n sì ti ń gbèrò láti da omi àlàáfíà ìlú rú àwọn ìpínlẹ̀ tó wà ní ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà láti dojú ìjà kọ àwọn ènìyàn bó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ọmọ ológun òfurufú ní orílẹ̀-èdè nàìjíríà kò dárúkọ pàtó iye àwọn ènìyàn tí wọ́n farapa tàbí àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn nínú ìkọlù tí wọ́n ṣe sí ibùba àwọn ikọ̀ ipop yìí ṣùgbọ́n o wọ́n ní ìkọlù náà ó ṣètò rere wípé bí àwọn ṣe ju àdó olóró lù wọ́n níṣe ni iná ṣẹ́yọ tí àwọn agbésùmọ̀mí àti àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè biafra yìí ni wọ́n sì sá àsálà fún ìní wọn a ti ṣe ìkọlù sí àwọn ikọ̀ ọmọ ogun biafra tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè biafra iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ló sọ báwọn